من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم صلاتنا كما با أمر لي نبوة محمد صلى الله عليه وسلم يور بكنا وصحابة أتبوا وتي وبتلي إلا نوا تتجمع عند القيامة ní àkọ́kọ́ mo kí àwọn ọmọ ìyá wa tí ọlọ́wọ́n bá ní kan wà nídìí ètò yìí bẹ̀rẹ̀ látòrí sheikh tajuddin usman hafizahullahu ta'ala fasadada kókó kọ́lọ́wọ́n bá kí bá wá ṣe àlékún dáadáa wọn tí dórí abu ibrahim bákanáà abu hanifa àti gbogbo àwọn ikhwa tó ṣe pé àwọn náà ni ọlọ́wọ́n bá lólò ní sábàbí láti gbé ètò yìí kalẹ̀ àpadà sí aburú kọlọmọ kó má jẹ́ kó tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa bákanáà mo kí gbogbo àwọn ọmọ ìyá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó fi ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ in tí ó bá wa ní àdánwò tí ó gbé wa kúrò lórí al-aqidatu sahiha abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó yà wá ya nǹkan tọ́pìkì tí wọ́n ní kájọ máa gbéyẹ̀wò kádẹ̀ máa fi rárá wa létí òun náà ni in tí a ti gbọ́ al-aqidatu sahiha àkídà tó lálàáfíà àti báwo ni àwọn èèyàn ni wọ́n ṣe ń gúnrí kúrò níbẹ̀ ní tí ò pamọ́ fún ẹni tí ọlọ́run bá ní kí ẹ̀sìn yé òun ni wípé al-aqidatu tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi rán gbogbo àwọn ànábì rẹ̀ àwọn kan wọ́n yẹ gẹ̀rẹ̀ kúrò ń bẹ́ àwọn kan wọ́n yẹ gẹ̀rẹ̀ kúrò ń bẹ́ àwọn míì yẹ gẹ̀rẹ̀ kúrò ń bẹ́ débi wípé wọn tiẹ̀ ní ìpín nínú ẹ̀sìn tí ọlọ́wọ́n bá sọ wípé islam wọn nípìn bẹ́ rárá àwọn míì yẹ gẹ̀rẹ̀ kúrò ń bẹ́ ṣùgbọ́n wọ́n sì nípìn nínú al-Islam ṣùgbọ́n wọ́n tẹ̀lé bó ti yẹ kí wọ́n tẹ̀lé ìkíní kejì orí ibu ni kọ́lọ́mọba subhanahu wa ta'ala kuma kàwá kúnú àwọn tí ó ṣòrí ibu torí wípé anabuwa Muhammad sallallahu alaihi wasallam أني ألا إن من قبلكم من أهل الكتاب افترقوا على سنتين وسبعين ملة وستفترق هذه الملة إلى ثلاث سنتان وسبعون في النار وواحدة في الجنة وهي الجماعة Anabi sọlọ asalam wasallam sọ fún àwọn sàhábà nínú àwọn tó ṣe wípé ọlọ́run ọba fún ní tíra wọ́n yí ẹ̀ kúrò níbi sahiha tọ́lọ́run ọba tó fi rán àwọn ànábì wọn wọ́n yí ẹ̀ kúrò ń débi wípé wọ́n pín sí nǹkan seventy two àbí mílà yìí àwọn náà padà pín aláfàlàfin wasabirin sí nǹkan bí seventy three fintani wasabirun finnar seventy two nínú àwọn seventy three yìí wọn lọ náà wa wahidatun fil janna ẹyọ kan náà ní wà seventy two tí ó wọ náà yìí gẹ́gẹ́ bí àwọn afá ṣe ṣàlàyé àwọn míì gbà wípé àwọn tí wọ́n sì jẹ́ mùsùlùmí ń bẹ́nu wọn àwọn tó dẹ̀ ti ya kẹfìrí ń bẹ́nu wọn náà àwọn afá míì wọ́n ní mùsùlùmí sì ni wọ́n tó ṣe pé wọ́n ó jìyà náà wọ́n lè padà wá kúrò nínú náà yìí ṣùgbọ́n wàhídẹ́tun fil janna ìkan náà ni ó wà aljanna tó ṣe wípé àwọn ò ní jẹ ìyáná àwọn eléyìí ni wọ́n ń pè ní alfirqatu najiya torí sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n kọ tírà tí wọ́n pè ní al-aqidatu al-wasitiyya yìí òun ni wọ́n fi ṣàlàyé aqidatu alfirqatu najiya àdìọ́kan àwọn ìjọ tó ṣe wípé wọ́n mórí bọ́m̀bì ìyà ọlọ́wọ́n ọba abẹ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kó kàwákùnú àwọn ìjọ náà pẹ̀lú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam yìí ó jẹ́ kí ó clear sí wa wípé ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò níbi al-aqidatu sahiha eléyìí wákẹ́ùn ni in ti ń ṣẹlẹ̀ ni tó ṣe wípé kò sí ta lè ṣe ń parẹ́ lẹ́yìn káwa bó a fẹ́ dáàbò bo ara wa tá a fi ní máa bẹ nínú àwọn alifẹ́rọ̀kùl halika àwọn ìjọ tí ó parun tá a fi máa bẹ nínú àwọn alifẹ́rọ̀kọ̀tù nàjíríà ìjọ tó ṣe wípé yóò là eléyìí àwọn nǹkan tí ó bùkátà sí. Si, òun náà ní ká máa kọ́ ẹ̀kọ́ ká dẹ̀ máa ra wa lọ́wọ́ pẹ̀lú àdúrà a máa kẹ́kọ̀ọ́ ní tí ó máa bẹ ní ìbámu pẹ̀lú tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n kú lé lórí a máa kọ́ ẹ̀kọ́ yẹn ní gbogbo gbà a máa lọ sí àwọn halakọ́ọ̀tì tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ yẹn ní gbogbo gbà ìpasófo níbi àwọn àlàkọ́ọ̀tì tán ti ń kọ́ ẹ̀kọ́ yìí nígbà díẹ̀ ó lè ní ìlàpá burúkú lára èèyàn kí ẹ wò pé nǹkan fẹ́ sinmi díẹ̀ ni mi ìfẹ́ lọ sí àwọn alcohol mo fẹ́ mójútó àwọn kankan náà àsìkò tí yẹn fi lóun fẹ́ fi mójútó àwọn kankan tí yóò fi lọ àwọn àlàkọ́ọ̀tì yìí ó lè kó báyàn tó ṣe rí pé ó lè jẹ́ kéèyàn bá rẹ̀ nínú kanú àwọn alfirakul halika al'imamu at-Tirmidhi rahimahullahu ta'ala wọ́n gbà wá nínú hadith anas radiyallahu anhu ipe anabuwa muhammad sallallahu alaihi wasallam ipe kana yuksiru an yaqul يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلبي على دينك anábì sọlá àfàmọ́ sọ wípé ìrẹ́ ọba tó ṣe wípé ìwọ ló máa ń yí ọkàn fabit qalbi ala dinik ọkàn mi jẹ́ orinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ anas radiyallahu anhu ọlọ́run wá sọ wípé ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ọba amanna bika wa bima jita bi ọba a nígbàgbọ́ nínú rẹ̀ a dẹ̀ nígbàgbọ́ nínú tó mú wá fún wa wa hal takhafu alayna ṣé ẹ tún bẹ̀rù pé àtibọ̀tán burúkú lè ṣẹlẹ̀ sí wa ni tẹ̀sí ń ṣe àdúrà wípé ya muqallibal qulub thabbit qalbi ala dinik anábì sallallahu alaihi wasallam ní na'am indal quluba بين أصبعين أو بين إصبعين من أصابع الله يقلبها كيف يشاء mi ènìyàn tẹ́ẹ̀rí yẹn ọkàn mi ènìyàn bẹ́yìn isba'aini min asọ́bì ìlà ó ń bẹ láàrin ìka a sókèlá fẹ́ ló ń bi eléyìí òun ni pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba kó fi ọkàn òun rinlẹ̀ sórí ẹ̀sìn rẹ̀ odidi anábì ọlọ́wọ́n ọba láti sọ fún wa wípé ó nídìí àdúà ó nídìí àdúà bákan náà ó nídìí kéèyàn máa gbọ́ wáàsí. Si tó ń bẹ ní ìbámu pẹ̀lú tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó kulé lórí táwọn sọ̀hábà kulé lórí tí àwọn asálàfù náà asọ́lé tó ṣe kí wọ́n kulé lórí a gbọ́dọ̀ máa àtẹ́ǹdì àwọn lectures yẹn a gbọ́dọ̀ máa ka àwọn tíra wọn yẹn tó ṣe pé tó kó sínú làwọn nǹkan wọ̀nyí ẹni àtẹ́ǹtì láti parọ́ àwọn lectures báyìí tí àbí ká pa àwọn tí àwọn ti àdẹ̀lá akẹ́kọ̀ọ́ islam in tí ó ṣe tí ó ṣẹlẹ̀ òun ni pé à bára wa nínú kanú àwọn alfirakul halika nam aládùá ó pàtàkì الإمام البخاري رحمه الله تعالى بكنا الإمام مسلم وبا حديث كوا من حديث أنس رضي الله عنه Anas radallahu anhu ó ní kana rajulun nasraniyan kana rajulun nasraniyan arákùnrin kan bẹ tó ṣe pé nasrani ni christian ni fa aslama ó wá gba islam pọ̀pọ̀lọpọ̀ wa bá a gba islam àbí báwọn òbí wa ṣe gba islam so kana rajulun nasraniyan arákùnrin kan ó jẹ́ kírísítẹ́nì fa aslama ó wá gba islam wa qara al-baqarata wa ala imran ó ka suratul baqara ó tún ka suratu ali imran that is ní kíkà pan a sórí tabarin tó wá a suratul baqara ń sin àní masha allah ìpẹ́ nìyí ni hafiz ni ayẹ́wẹ̀kọ́ ó tún a ali imran náà kò ṣe yẹn nìkan fakana yaktubu li nabiyyi sallallahu alayhi wa sallam lára àwọn tí máa kọ wáàyí ni lára àwọn tí máa ṣe kí ni tí máa kọ wáàyí tí máa kọ alukur'ani nígbà tó bá sọ kalẹ̀ ṣùgbọ́n kí wàá ló ṣẹlẹ̀ kí náà fẹ́ kí a kọ́ níbi eléyìí Anas radallahu anhu ó ní fa'ada arákùnrin padà sínú christianity ẹni tó ń kọ wá yìí ó padà sínú christianity ẹni tó á suratul baqara tó á ali moran ó padà sínú christianity kò sì yẹn nìkan fakana yakul a máa sọ wípé ma yadri muhammadu illa ma katabtula muhammadu kò mọ̀ kankan ìtì bá kọ fún náà ni kò mọ̀ kankan ìtì bá kọ fún náà ni fa amatahu Allah lẹ́yìn ìgbà tó padà sínú christianity ọlọ́run ọba gba ẹ̀mí rẹ̀ fàdáfọ́núhù àwọn christians ni wọ́n sin tá a bá lọ sínú ẹgbàá wa ìmáàmù muslim wọ́n ṣàlàyé bí kéèsì ẹ̀ ṣe lọ so ìgbà tí wọ́n dọ́dọ̀ wọn fàárọ̀ òjìbò bẹ́ẹ̀ inú wọn dùn wọn ni adakana yaktub muhammad ara wọn tí wọn kọ́ wáyé fún muhammad yìí ẹ̀rẹ̀ mọ́rú nǹkan tá máa ṣe nìyí tọ́wárú èèyàn bẹ́ẹ̀ wọ́n pọ́nlé wọ́n gbé sípò ńlá fàárójìbù bí wàkọ́ọ̀lù àdà kánà yaktub li muhammad eléyìí máa ń bá muhammad kọ̀ọ̀kan ṣùgbọ́n gbà tó wá kú fàdáfànúhù àwọn christians wọ́n ṣe kí ni wọ́n sin fàhàbà wọ̀kọ̀ láfàzátù al ọkùnrin yìí gbà tí ó di christian padà ó sá kúrò ní madina ó sá lọ ìlú táwọn kristẹni wà so ó wá kú síbẹ̀ àwọn kristẹni wá sin ìgbà tán sin kí ló wá ṣẹlẹ̀ fa asbaha wa qad lafazatul ard ìgbà tí ó jí wọ́n rí i pé ilẹ̀ ti ṣe kíni ilẹ̀ ti pọ̀ padà faqalu hadha fi'lu muhammadin wa ashabihi wọ́n ní muhammad àti àwọn èèyàn rẹ̀ ni ó wà wú òkú yìí lamma haraba minhum ìgbà tó sákò láàrin wọn nabashu an sahibina àwọn awú òkú èèyàn wa fa alqawhu àwọn sọ sí tàbáyì fa afarula wọ́n tuntun ilẹ̀gbẹ́ fa amaku wọ́n gbẹ́jì fa hasba ọkọ̀ lafadatul ard ìgbà tó tún di àárọ̀ ọjọ́ kejì náà tún di pé ilẹ̀ fa qalu hadha fi'lu muhammadin wa ashabi nabashu an sahibina lamma haraba minhum fa alqawu àwọn awú òkú rẹ̀ àwọn sọ sí ìtàmọ́ṣe sọ síta yìí fa hafaru la wa abaqu la wọ́n tún tún lẹ́gbẹ́ wọ́n tún gbẹ́ gígan وعمقوا له في الأرض ما استطاعوا فأصبح فلفظته الأرض فعلموا أنه ليس من الناس فألقوه nígbà tí ilẹ̀ tún pọ̀ padà àwọn ìpè eléyìí kò ń ṣàwọn èèyàn lọ́wọ́ ń gbọ́ gbẹ́ kékeré yìí àwọn aṣọ òkú rẹ̀ nù tó wá ń ráre tó ṣe kó di nǹkan tí àwọn ẹranko tí wọ́n jẹ ilẹ̀ ò bá nínú ẹgbà wá kan ní àníṣọ lásàmì ilẹ̀ máa ń gba èèyàn tó wọ́ọ̀sì jẹ́lẹ̀ lọ ṣùgbọ́n eléyìí kó lè bàa jẹ́ ẹ̀kọ́ ni sókè la fẹ́ ló ń bi eléyìí ta fi mú wá òun ni pé kò sí ẹni tó kọjá àdánwò kò sẹ́ni tó kọjá fìtínà ṣùgbọ́n àfi kí èèyàn kó múra sí ara rẹ̀ pẹ̀lú àdúrà bákan náà pẹ̀lú pé kí ẹ̀mọ́ máa rìn ní agbègbè tí ó yẹ kó rìn ẹni àkídà tó bá ti yàtọ̀ sí ẹntì anabi sallallahu alaihi wasallam tó fi àwọn sàhábà lẹ̀ lé lórí tí àwọn sàhábà fi àwọn ọmọ kéwu títí wọn lé lórí tí àwọn ọmọ kéwu tí wọn náà tí wọ́n tọ̀ tọ́fà àwọn èèyàn tí wọn náà lé lórí ẹni tó bá ti yàtọ̀ sí yẹn a gbọ́dọ̀ sí i má sọ wípé ẹ̀ mò ń gbádùn ẹ̀yìn mò ń gbádùn bá fàyẹn ṣe máa ń sọ̀rọ̀ òun gbádùn bá fàyẹn ṣe máa ń sọ̀rọ̀ ó lè ṣe kí ni ó lè fẹ́ wọnú àkídà nínú kanú àwọn seventy two tá à ń sọ tó ṣe pàdé sọ lásán sọ pé kí ni kullu àfin nar illa wahida nínú ẹgbàá wa ti Muawiya tí àbìdáwò gbà wá tààkà ìpé fintani wasabron finnari wa wahidatun fẹ̀ljanna tó ló jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ farabalẹ̀ ọ̀rọ̀ al-aqidatu sahiha kò ń ṣe ọ̀rọ̀ tara ọ̀rọ̀ al-firqatu najiya kò ń ṣe ọ̀rọ̀ club ìpè club tẹ́mi wà nìyẹn wọn kò ń ṣe club tá a kan sọ pé a gba fọ́ọ̀mù àbá rẹ́gísítà pẹ̀lú ẹ̀ nítorí òdì ọkàn nítorí òdì ọkàn àti nítorí ìṣe níṣẹ́ ìní ó máa júwe wípé òun bẹ nínú alifurukọtù nàìjíríà abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó má yọ ẹnì kọ̀ọ̀kan wa kúrò mbẹ́. so eléyìí nǹkan tó rìn lẹ́ni wípé àkídà sahiha ń bẹ àkídà tó wà fásidà ń bẹ inhiraf ìwákúrò bíi kíní yìí oríṣiríṣi nǹkan ni màá fà tí a máa fi kúrò níbi al-aqidatu sahiha òun náà ni àdìọ́kàn tó jẹ́ àdìọ́kàn tí ó lálàáfíà tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ wípé fa in amanu bi mithli ma amantum bihi faqad ihtadaw wa in tawallaw fa innama hum fi shiqaq fa sayakfikahumullah wa huwa as-sami'ul 'alim. sọ fún ṣùgbọ́n tó bá gún tọ́ra yẹ̀gẹ̀rẹ̀ kúrò ń bẹ̀gẹ̀ fàyínàmọ́ wọn fi ṣe kọ́ọ̀k wọn máa takò dodo ni ẹlòmíì máa ń ṣe mọ̀ pé kí táwọn mùsùlùmí ń pín yẹlẹyẹlẹ báyìí mùsùlùmí ó pín yẹlẹyẹlẹ torí pé kí ni àwọn tí wọ́n jẹ́ ẹni iṣẹ́ èṣù nú èèyàn wọ́n pọ̀ àwọn tó ṣe pé èṣù tó ń lò láti lè fi fọ́ àwọn mùsùlùmí pẹ̀lú àwọn àdìọ́kàn bídíà tí ó ń ṣe àdìọ́kàn ẹ̀sìn wọ́n pọ̀ jàǹtìrẹrẹ ṣùgbọ́n títí wa ní káwọn afáà máa sáré lórí pé kí ni àwọn sàábí anábíwa Muhammad sallallahu alaihi wa sallam kí ni wọ́n wà lórí ẹ̀ so eléyìí nǹkan tó pàtàkì ni àwọn nǹkan tí máa fà táwọn èèyàn máa fi gún rí kúrò bí àkídà sàhíhá àdìọ́kàn tó lálàáfíà ó pọ̀ jàǹtìrẹ rẹ̀ ṣùgbọ́n lára àwọn nǹkan wọ̀nyí ká dárúkọ bíi mélòó kan bẹ́ẹ̀ ẹlòmíì ń bẹ tó ṣe pé tí ó bu gúrí kúrò ń bẹ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú béèyàn ṣe tọ́ ọmọ ó wà ń bẹ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọmọ tí wọ́n tọ́ dáadáa ṣùgbọ́n àwọn tó padà ń bá rìn ó wà ń bẹ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú tí ọmọ gan fúnra ẹ̀ ń wá ó wà ń bẹ lápèjúwe Allah subhanahu wa ta'ala ó ní fitratallahi allati fatara an-nasa 'alayha la tabdila li khalqillah ọlọ́run ọba ní àtàmọ́ tó ń dọ́mọ ènìyàn lé lórí ẹ gbọ́dọ̀ yí ìkẹ́ yẹn padà tí ẹ̀sìn yẹn ẹ gbọ́dọ̀ yí padà bó ṣe wà. ọlọ́run ọba ní zalika dinul qayyim eléyìí ní ẹ̀sìn tó dúró déédéé walakin akthara an-nas la ya'lamun ṣùgbọ́n èyí tó pọ̀ jù náà àwọn èèyàn ni ó mọ̀ fa akim wajhaka li ad-din hanifa fitratallahi allati fatara an-nas 'alayha la tabdila li khalqillah dhalika ad-din al-qayyim walakin akthara an-nas la ya'lamun ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn tí ó wọ́gọ̀wọ́gọ̀ ni ẹ̀sìn tí ọlọ́run ọba gbówalé lórí kò wọ́gọ̀wọ́gọ̀ ṣùgbọ́n shaitan àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n lè yí àwọn èèyàn kúrò níbẹ̀ tó fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ọba sọ wípé khalaqtu ibadi hunafa mo dá àwọn ẹrú sí mi lẹ́ni tó ṣe wípé ẹ̀mí wọn ó ń bẹ lórí al-anifiyya òun náà ni ẹ̀sìn islam asamha ká gba òdodo ẹ̀sìn òdodo ìlànà àwọn anábì ọlọ́run àdámọ́ ọmọ ènìyàn nìyẹn ṣùgbọ́n thumma atati umu shayatinu fajtalatihum an dinihim àwọn shayatin náà wọ́n bẹ̀rẹ̀ sí ní darí wọn kúrò níbi ẹ̀sìn wọn ó ní wàháràmọ́t àléhìm wọ́n wá ṣe léèwọ̀ fún wọn má àhàlẹ́tùlà ní tí mo ṣe lẹ́tọ̀ọ́ wa amarat om um an yushriku bi oníkan wọ orogún pẹ̀lú mi ṣùgbọ́n ọmọ kọ̀ọ̀kan tán bí nígbà tí ó bá wá sílé ayé ẹ̀sìn Islam ló ń gbé bọ̀ wá ló jẹ́ pé anábì sọ nú ọ̀rọ̀ ẹ̀mí sallallahu alayhi wa sallam ó ní kullu mawludin gbogbo ọmọ tán bá bí sáyé orí ẹ̀sìn Islam náà bí sí fa abawahu yi àwọn òbí rẹ̀ méjèèjì ni wọ́n sọ di Yahudi that is àwọn náà mọ́ ṣe ń pọ̀ kalẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ sí ní bàtí ẹ̀ jẹ́ fa àbáwáwú yuhawidanihi àwọn yunasiranihi àbí kan sọ di nasarani àwọn yumajisani majusi èyí tí àwọn èèyàn ń pè ní àwọn magians àwọn bàbá ẹ̀ òbí ẹ̀ àwọn ni wọ́n ó tún kíní rẹ̀ tó pẹ̀lú tí wọ́n bá fi influence ẹ̀ nínú ẹgbàá míì tí alimamu Tirmidhi gbà wá ó ní áwòyù ṣẹ́ríkà níyì àti kan mushrik so yóò ti kó gbogbo ń tán lè sọ di yàtọ̀ sí nasaraniya yàtọ̀ sí yahudiya àdámọ́ tọmọ yẹn ń gbé bọ̀ wá àdámọ́ islam ni ṣùgbọ́n èyí tí ó jí sí orí ilẹ̀ ayé jíjí tó jí sórí ilẹ̀ ayé àwọn kan ti jẹ́ irinṣẹ́ èṣù kan fẹ́ ba tiẹ̀ jẹ́ àwọn náà ni òbí tó gbé wá sáyé tó ṣe pé ipasẹ̀ rẹ̀ ló fi wọ́ sáyé àwọn ni ó mọ kọ láwọn nǹkan kí nǹkan ní táwọn gbà wọn ó ṣe kí ni wọn ó fi kọ yóò wá jẹ́ pé ẹ̀sìn tó ń ló ṣe nù sọ̀nà jẹ́ pé àwọn afáà sọ ọmọ tó ṣe wípé ó yẹ̀ṣẹ̀ bí sáyé tó jẹ́ náà sọ̀rọ̀ á ní tán bí sáyé ìrọ̀ ọmọ yẹn ṣáà tírìtì ẹ̀ tó ṣe pé a ọmọ kékeré bẹ́ẹ̀ ní àwùjọ wọn tó ṣe pé bí a padà wá rí imú wá sáwùjọ wa bí àrùn ọmọ yẹn wá jáde láyé ṣáà tìrìtì ẹ̀dí kékeré mùsùlùmí that is ọmọ kékeré tó ṣe wípé àwọn òbí ẹ nasara ni wọn àbí ni wọn irú ọmọ kékeré yẹn islam bóyá wá kú ṣáà sọ ó ti di nasarani àbó ti di yahudi àbá tìrìtẹ̀ gẹ́gẹ́ gaga di rẹ̀ mo rò pé pẹ́sẹ̀ mi sọ ètò tẹ̀wọ̀n ni pé wọ́n tìrìtẹ̀ bí fitra rẹ̀ ni torí pé ó sì kéré ó sì kéré ṣùgbọ́n ṣe ń gorí ọjọ́ òun ni wọ́n mọ̀ introduce àwọn kan ẹ̀ sí làwọn òbí wọn mọ̀ introduce ẹ̀ si títí títí yóò fi di pé òun ló dìbọn ṣe dà so ló fi jẹ́ pé àwa tá a jẹ́ mùsùlùmí tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó ṣàánú wa àwọn ọmọ wa ẹ̀wọ́n jẹ́ ká bà wọn jẹ́ ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan tí a lè ṣe nígbìyànjú tó ṣe wípé ó ń bẹ ní ìbámu pẹ̀lú sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam láti lè fi tó àwọn ọmọ ìbúṣe ká tó wọn láti tọ́ wọn lórí àdìọ́kàn tó lálàáfíà kò ń ṣe ipòkè ọmọ mi kí n kà lọ fi sí skul kan ibẹ̀ ọmọ ń kọ́ wọn dáadáa wọ́n ní má ti ṣàwọn gúùdù wọ́n ní kìíní kan gúùdù ńbẹ̀ táà ní wo tó ń kọ́ wọn lẹ́sìn ṣé bídíà ni wọ́n ń kọ́ wọn ní àbí súnà àní wo ṣé pátípátí ni wọ́n ń kọ́ wọn ní àní wo ẹlòmíràn ní àsìkò yìí mo ṣe láìkẹ̀ tó kàn pé ẹ̀ kí ń lùlù ń ẹ̀ kí ń lùlù ìlú tẹ́ẹ̀kì ń lù yẹn ni ò jẹ́ kí n lè fẹ́ mọ́ ọmọ wá sùn ni a rí òbí mùsùlùmí tó ṣe pé torí pé ń wá ó lóun wá qualitative kìíní kan fọmọ òun ni fúnra rẹ̀ ló mú ọmọ rẹ̀ lọ sí skul tó ipá àwọn christian lónìí ẹni tí mo sọ haúsá ni mo tún wọ́pọ̀ sọ yìí náà máa tún ṣe báyìí ó pé kí ni wọ́n ń kọ́ wọn dáadáa ń bẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wọn ní nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn títí wọn sofa àbọ̀wá yuhawidanihi aw yunassiranihi aw yumajjisanihi kama tuntaju albahimatu bahimatan jam'a anẹ́sọ̀lá àtọ́lá ní bí ìgbà tó ṣe kán bá bí ẹran tuntaju wọ́n bí ẹran bahimatan jam'a ní ẹran tó ṣe pé jam'a oríkèéríkèé rẹ̀ pé ẹsẹ̀ rẹ̀ orí ojú ọwọ́ gbogbo ẹ̀ ó pé alẹ́mísọ̀ allah asalam ni altuhisuna fi aminjada ṣe é rí èyí tó ṣe pé ó gé ń bẹ̀ bí etí ẹ̀ gé ẹsẹ̀ gé ẹ̀ rí kó pé pérépéré ṣùgbọ́n tó wáyá ìkankan lè padà wá ṣẹlẹ̀ sí kẹsẹ̀ gé dànù àbí kìkìnní kan gé dànù bẹ́ẹ̀ lọ́mọ tán bí wá sáyé tán bí sórí ilẹ̀ ayé wọ́n bí pẹ̀lú islam ni ṣùgbọ́n bàbá ẹ̀ ni ó ṣàkóbá fún un látara àkídà tí wọ́n fi kọ́ so ló fi jẹ́ wípé ìwọ tó jẹ́ òbí má ṣe àkóbá fún ọmọ rẹ̀ àwọn nǹkan tó lòun wá ń gbà mí lórí pé nǹkan yẹn ní tí ó tẹ̀nà gbogbo ẹ̀ mọ́ wo kókó lórí àwọn nǹkan yẹn kó fi ba iye ọmọ jẹ́ ọmọ tó bí sáyé ọlọ́mọba subhanahu wa ta'ala yóò béè lọ́wọ́ ẹ̀ nípa wọn eléyìí làwọn afáwa sọ fún wa lẹ́ẹ̀kan pánimsọ́lá sọ́lá ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati kálukú yín bí adana jẹ̀lẹ̀ jẹ́ wọ́n bè lọ yín bó lè kálukú ṣe dẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ so látara ẹlòmí ń bẹ tó ṣe wípé in tó máa dààmú rẹ̀ àwọn òbí ẹ̀ tọ̀ dáadáa wọ́n fún ní àkídà tó gbádùn ṣùgbọ́n látara àwọn èèyàn tó ń gan fún rẹ̀ tó ń bá rìn nísìnyí òbí tọmọ dáadáa ó fi sílé kí ó tó dá ó fi sí skul tó dá ó mójútó ṣùgbọ́n ọmọ ẹ fúnra ẹ̀ ṣètọ́nù gbá mú ọlọ́dẹ tó ṣe pé bí ó lọ ń bá àwọn èèyàn kan rìn eléyìí ni a máa chẹ́ǹjì àkídà sọ̀híhà àdìọ́kàn tó lálàáfíà téèyàn ní. àmọye ọmọ ló ti wà affected látara ru eléyìí wọn ló jẹ́ pé ẹ̀rí inú àwọn ànábì ọlọ́run ọba ẹni tí ọmọ ẹ̀yà ìyàkúyà bí ànábì inú ànábì ọlọ́run ọba ni sójú di ànábì ọlọ́run ọba wá sí wo la tún retí ó tọ́ ọmọ dáadáa ṣùgbọ́n ọmọ iṣẹ́ kínní ó ya látara àwọn èèyàn tó ṣe wípé ó ń ló fi jẹ́ pé òbí náà gbọ́dọ̀ ṣe kí ni kó ṣe ìgbìyànjú títí ẹ̀ pọ́mọ òṣì ní gbẹ̀yàn kéèyàn ni ṣùgbọ́n òbí lè sapá títí ẹ̀ kó ṣe gbogbo tí ẹ kó ń ṣe gẹ́gẹ́ bí òbí kí ọmọ mi kó ṣe lọ yàyàkúyà àwọn nǹkan tí máa wá dé kọ́mọ yàyàkúyà àwọn náà pọ̀ lóríṣiríṣi náà ẹlòmí ó lè jẹ́ pé torí à ń wá obìnrin àbí nǹkan kan àwọn afá ma sọ ìtàn èèyàn kan tí wọ́n ń pè ní Imran ibn Hattan ẹni yìí afá aládìsí ni ó ma àdìsí alimami Bukhari ọgbà bí àdìsí ẹyọ kan ọ̀ṣọ́ ṣùgbọ́n ẹni yìí kí ló padà ṣẹlẹ̀ sí ó padà yí padà kò ṣe kó kúrò ní Islam kọ́ ṣùgbọ́n àdì ọkàn rẹ̀ tó jẹ́ al-aqida sahiha ó wà affected kí ló fà látara kó fẹ́ fẹ́ ọmọbìnrin kan ọmọbìnrin tó fẹ́ fẹ́ yìí àwọn tí wọ́n ní ìròrí kàwárìjì ni àwọn làwọn kàwárìjì àwọn náà pè ní àwọn kàwárìjì táwọn ilé sọ fún wa ṣàríyàn kan tó lẹ́nu wa lọ́wọ́ àwọn náà pè ní kàwárìjì náà. àwọn tán ní ìròrí wípé ẹni tó wá kó sí ẹ̀ṣẹ̀ tó tóbi ẹniyàn ṣe mùsùlùmí mọ́ wọ́n padà dàgbàsókè débẹ̀ yẹn ni ìpìlẹ̀ wọn ta lè sọ ìpìlẹ̀ wọn fún wa náà àwọn tí máa jáde tako olórí so wọ́n wo pé kí ni olórí yìí ẹlẹ́ṣẹ̀ ni so torí náà irú eléyìí kò yẹ kó jolórí fún wa ó yẹ ká yọ nǹkan ẹ̀dá sí i bó tiẹ̀ jẹ́ wípé ayé làwọn gangan ń wá ṣùgbọ́n ìsọpé olórí ẹlẹ́ṣẹ̀ ni wọ́n fẹ́ fi ṣe àkàsọ ni ipò tó lórí wà yẹn ó wù wọ́n láti wà ní kíni ní ipò yẹn ṣùgbọ́n nǹkan tí wọ́n lè fi ráwọn èrò kó òun nìkan sọ pé kíni olórí yóò lòfin ọlọ́run ọ̀rọ̀ mi ò yé wọn gangan nípa àwọn náà fẹ́ jẹ ipò yẹn ipò tó lórí wà yẹn káwọn náà jẹ ní tí ó mọ darí ìlú nítorí wọn nìyẹn ṣùgbọ́n ọ̀nà wo la lè fi present kìíní ká sọ pé olórí ò lo òfin ọlọ́run lo ń pín nǹkan jọ kan pín nǹkan ìgbà tó wá pín nǹkan arákùnrin kan tó ń ọwọ́ sọ fún anabi ó ní ẹ̀ẹ́dẹ́l ya muhammad muhammad ṣe justice fi nǹkan tó ń pín yẹn ṣe déédéé a ọ̀rọ̀ ẹ̀ dùn anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ẹ̀ dùn anabi sallallahu alaihi wasallam àwọn kan náà wọn sáré wò pé a ah, sáyé léyìí ìyẹn wò pé ìrírí anabi ẹni ń sórí eléyìí kalẹ̀ anabi wáyé hakim lam adil faman ya'dil iṣu ẹ tẹ́mi ò bá tún ṣe déédé ta ló máa ṣe déédé Ànábì sallallahu alaihi wasallam arákùnrin yìí sọ owó tó pín ó ní hadhihi qismatun ma urida biha wajhullah eléyìí tẹ́ pín yìí ń kún yẹ kí n rojú yọ lọ́hùn sẹni tó sọ rú yìí fún Ànábì sallallahu alaihi wasallam tí bẹ̀rẹ̀ sí fáyẹ̀ olórí kan ìgbàtí yẹn sọ fún ànábì ọlọ́wọ́n ọba sallallahu alaihi wasallam tó gbá alukurani wa fún wa ike yín tó pín èèyàn ń pínrú ẹ̀ kórí ojú ọlọ́wọ́n ọba tábà padà sínú tíra àárí wọn describe ọkùnrin rẹ ẹni tó ṣe pé kí ni kásùlẹ̀yà irùngbọ̀n pọ̀ ẹni tó ṣe pé kí ni mùsàmà sàkẹ́ sokoto délẹ̀ ẹni tó ṣe pé gbàtà bá ní ẹ̀kẹ́ tí irùngbọ̀n ẹ̀ pọ̀ ni masha allah ẹni ọlọ́run àyẹlẹ́yìí ṣòkòtò fò ah, àwọn alùsùnà kọ́ǹkù wọn ni ó kọ́ǹkà alùsùnà làwọn yẹn irúgbọ́n lè pọ̀ kótó mẹ́ta tèmi yí àbí kótó mẹ́rin márùn ẹ̀ kí ṣòkòtò fò ṣùgbọ́n laysa sahiba aqidatin sahiha kò lákìídà tó gbádùn fa huwa mubtadi bí Dhul Khuwaysira tẹ̀mí mítà sọ yìí tánàbí ṣe ráìtì lànàbí ṣe sọlọ́lá àṣàlám ṣùgbọ́n òun kan tánàbí ṣe yẹ kún nǹkan tí ó rọ́ng ló jẹ́ pé àwọn àfa wọn á ní àwọn kàwárí yukafiruna nasa bil mubah ọmọ ń pa àwọn èèyàn ní kéfèrè pẹ̀lú kíni bil stéèjì ọ̀tọ̀ ní pé ọmọ ń pa àwọn èèyàn ní kéfèrè pẹ̀lú kíni pẹ̀lú pé wọ́n ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó gbé tó jẹ́ iṣẹ́ tó tóbi in tí ó kì í ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n máa ń pè àwọn èèyàn ní kéfèrè nítorí ẹ̀ nǹkan ní ìgbà táwọn olórí ìlú táwọn ń wò tó ṣe pé máa ṣe tó pé nǹkan yìí ò tako ẹ̀sìn ṣùgbọ́n tó ṣe pé bá ní ìròrí kàríjíyà lára nǹkan yẹn nǹkan tó wà pàmísìbù ni ó yóò rẹ̀ pọ̀ lórí kéfèrè pẹ̀lú nǹkan yẹn náà sọ́bí tá ń lọ òní pé wọ́n practice irú nǹkan bẹ́ẹ̀ ó wù ú pé kóun náà wà nípò هو كفر وفما لي النبي صلى الله عليه وسلم فهذه قسمة ما أريد بها وجه الله النبي صلى الله عليه وسلم يخرج من بئر هذا أنا من هنا يصابيه إلي أولا يبيتي جادي تشي أقوام يحكر أحدكم صلاته ما صلاتهم وصيامه ما صيامهم yaqra'una al-Qur'an la yujawizu taraqiyahum ẹ ti rí nǹkan kọ ẹ sì máa ara wọn tó ṣe pé wọ́n á jáde tó ṣe pé wọ́n á máa yan náfìlà gan wọ́n máa kírun wọ́n máa gbàwẹ̀ gan tó ṣe pé wọ́n máa ka al-Qur'an fufad al-Qur'an wọ́n á jẹ́ ṣùgbọ́n kí ni yamurukuna mina dín yamurukuna mina dín wọ́n máa fi ẹ̀sìn lẹ̀ kàmá yamuruku sáàmù mina ramiya bí ìgbà tí ìta tọfà sí ọfà wọ ní o jáde àwọn wọ́fà káàkiri ṣùgbọ́n látara ìta ti rí gbé nǹkan yìí ẹranko yìí ti kú àmì ọfà lélẹ́yìí tó wọnú ẹ̀ yìí àrọ́fà mọ́ bẹ́ẹ̀ làwọn ní ṣe wọnú Islam tó mọ̀ kúrò bẹ́ẹ̀ jẹ́mọ́ kí lélẹ́yìí al-inhiraf an-din ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò ní ibi ẹ̀sìn wọ́n ń ka alukurani o wọ́n ń kírun wọ́n ń gbàwẹ̀ gan pẹ̀lú ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní àwọn tá à ń sọ yìí Ànábì ní yamurukuna mina dín kama yamuruku sam mina ramiya la'in adraktuhum la'aqtulannahum qatla 'ad àsìkò tí wọ́n bá jáde ká ní fúnmáṣí ń bẹ láyé rí ìpakúpa máa pa wọn Ànábì ó pa nípakúpa ẹni tó ń kírun tó ń gbàwẹ̀ tó ń ka alukur'an tó ṣe ibùdó kur'an torí pé kí ni inhiraf ó ti wà bí àkídà wọn sọtàwárà wọn tá ń ṣe sọ́yà bọ́m̀bì tá ń pa àwọn èèyàn ká má jẹ́ ojú ẹ lójú ẹ àhẹ̀yìn wọn yẹn lọ́nà áfíìsù kur'an mọ́ ni àbólè ṣe wọn takọ áfíìsù kur'an anábì ti sọ wípé ẹ máa irú nǹkan bẹ́ẹ̀ so ó yẹ kó ti yé kò ń ṣe pé nǹkan tánàbì ti jẹ́ kó tó sọ pé kó mọ́ gbàtànjẹ pẹ̀lú ẹ̀ ìgbà ìyẹn ni wọ́n máa fi ṣe ẹ́skúùsì àwọn ọmọ kírun gan ànábì ti yanjú ìyẹn sallallahu alaihi wasallam ó láwọn sàábí ó mọ̀ fojú kéré ìrun títí wọn sábà wọ́n máa ṣe ń kírun àwọn ọmọ gbàwẹ̀ gan wọ́n mọ̀ fojú kéré àwẹ̀ títí wọn sábà wọ́n bí ó ṣe ń gbàwẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí kọ́ hum munhariful aqida akida wọn ò gbádùn látara pé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kan yọ̀dà sí àwọn olórí kan máa kà fara wọn pẹ̀lú àwọn nǹkan tó wà pàmísíbù pẹ̀kọ́ náírà kò sẹ́fì ẹ̀mí nǹkan táwọn olórí yẹn ṣe lápèjúwe so lẹ́tà ni wọ́n padà sọ ọ́ di wípé wọ́n kà fara wọn pẹ̀lú kàbáyìrì àwọn tá à ń sọ yìí náà ni wọ́n kà fara Uthman radiyallahu anhu ọkọ̀ Uthman ń kéfèé lórí nǹkan tí ẹ̀ka pé ń kéfèé lé lórí àwọn náà ni wọ́n kà fara ali radiyallahu anhu lórí nǹkan tí ó yẹ kí wọ́n pè kèfèrí lé lórí so létà ni ọ̀rọ̀ wípé ẹni tí ó bá mutí à kèfèrí ni ẹni tó bá ta tẹ́tẹ́ kèfèrí ni létà ni yìí ń wá ìpìlẹ̀ gangan ni wípé wọ́n wà ń wà interested nínú òpò àwọn nǹkan táwọn olórí dáadáa tán ṣe àwọn kà fara wọn pẹ̀lú àwọn nǹkan tó ṣe pé kò sí nǹkan tó burú mi nǹkan táwọn olórí yìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so Imran bin Khattab ká padà síbi ọ̀rọ̀ rẹ̀ ó nífẹ̀ẹ́ ọmọbìnrin kan tó ṣe yí pé kanat ala ra'il khawarij ìwòye àwọn khawarij ni ọmọbìnrin yìí ní ẹwọ ọmọbìnrin yẹn ti wá kó ìtànjẹ bá àfáà yìí àfáà tó dúró déédéé àfáà aládìsí àyẹ̀wò sọ fún pé ọmọbìnrin tó fẹ́fẹ́ ìkàríjíyà ni ó ní máa tún ṣe máa tún ṣe máa tún ṣe ó padà wá fẹ́ ọmọbìnrin yẹn ẹ́ ọmọbìnrin yẹn ó wá tún òun ó tóun ṣe òun ò rọ́mọbìnrin tún ṣe mọ́ ọmọbìnrin ló wá ṣe kí ni ló tí òun ṣe ẹ́ ó bá tiẹ̀ jẹ́ ó fa wọnú ráàyè àwọn kàwárìjì ẹ́ obìnrin ló kó bá ó fa wọnú ráàyè àwọn kàwárìjì ibi tí wàá gba ráàyè àwọn kàwárìjì dé ó sọ ọ̀rọ̀ kan nípa Ali radiyallahu anhu àti arákùnrin Abdurrahman ibn Muljam tó pa Ali radiyallahu anhu ó ní yá darbatan min taqiyyin ma arada biha illa liyabluga bíndìl ashridwana ó ní arákùnrin tó bẹ́ àlíyẹn ah ìrànlọ́rùbọ̀tẹ̀ mi tẹ̀kí olùpáyọ̀ ọlọ́run bá ní má aráda bíà ó ní bíbẹ́ tó bẹ́ àlíyẹn nìyí bó ṣe fi ìdà ṣáàlì kò sí tó gbà lérò pẹ̀lú ẹ illa liyabluga min dhil ridwana ó fi ń wáyọ̀ ọnu ọlọ́run bọ́ba àlàárà ṣe ni ó ní ah, òun á máa rò ó nípa rẹ̀ ní sòtó ń bá ròun pa ẹni fa síbùfú òun á rí ẹni tókè ẹni yìí min eh, awfal bariyati inda Allahi ẹni tí òṣùwọ̀n rẹ̀ kú jù níwájú ọlọ́run ọba ni ali àti abdulrahman bin muljim ó gbé ọlá fún abdulrahman bin muljim lórí ali radiyallahu anhu ẹ̀wọ̀n tí ìròrí dàrú dé tó ló jẹ́ pé agbọ̀rọ̀ ṣọ́ra ẹlòmíì obìnrin tó fẹ́ fẹ́ ní èkó ìkòkòkò ní ní kàdánwò ní àkídàrí ìdàrú ẹlòmíì dẹ̀ ni ó lè jẹ́ pé àwọn ipò irú ẹ̀mí náà tún ṣẹlẹ̀ ó ní arákùnrin kan tó ṣe wípé wọ́n ń pè ní Abdullahi Kosimi Qasim ní Saudi lọ́hùn arákùnrin Salafi ni lára àwọn tó ti rẹ̀fíìtì àwọn oníbídíà lónìrànran rẹ̀fíìtì àwọn ṣíà rẹ̀fíìtì àwọn oríṣiríṣi àwọn mọ́dàbí burúkú ó kúrò Saudi ó lọ Egypt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lọ káàkiri ìlú ó máa ń dìfẹ́ǹdì àkídà Salafiyya all of a sudden ó kọ́ bẹ̀rẹ̀ takò àkídà Salafiyya ni bẹ̀rẹ̀ sí ní takò àkídà sàlàfíà arákùnrin nǹkan bíi ninety five or nineteen ninety six ló kú sí Lebanon àwọn àfáà tí wọ́n padà ní tiẹ̀ tó wọ́n sì parí ayé yẹn ní alólówó onígbàgbọ́ pọ́lọ́ ń bẹ òun ò pé kí ni ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n àwọn àfáà wa ńláńláńlá náà sọ̀rọ̀ ń pa rẹ̀ sheikh bimbaz ni sheikh eh, uthemin ni sheikh fauzan ni ni wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀ lọkùnrin àmọye tíra ló ti kọ́ tó ti fi dìfẹ́ǹdì sàlàfíà tẹ́lẹ̀ ni so à ń wá ipò kankan mọ́ra wọn ló sun délẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé ó kàn yí bí lẹ́ẹ̀kan náà a pé kí ni ọ̀rọ̀ ẹni di àdúrà ó dẹ̀ ní ìdí kéèyàn máa bá àwọn èèyàn gidi máa bá wọn rìn ẹlòmíà ni ẹ alákànlọ lẹ́kṣọ̀ wọn ṣe bí kìnnà ti máa wọn kọ́ta fẹ́ mú bẹ́ẹ̀ ó ní ìgbà tí ó ju nǹkan tí ó ń ṣe ààrẹ nísìn ìwọ tó já mí ó kéwú lọ títí ní lẹ́yìn àwọn lẹ́kṣọ̀ tó ń gbọ́ káàkiri tó fi ń ṣán tó bẹnẹfìtì ń bẹ̀ ìgbà tí ẹni tó jẹ́ àáfà tó bá lè change ẹni tó jẹ́ kátìbù lùwáyìí tó bá lè change ẹni tó ń kọ́ wá yìí tó bá lè change ẹni tó jẹ́ àfáà tó ti rẹ̀ síta àwọn oníbíjà lórí yíyí lọ tó bá lè change bó o wá ní ìwọ tó kì ṣe àfáà solom jẹ́ pé èèyàn gbọ́dọ̀ farabalẹ̀ àkídà tó lálàáfíà ẹyọ kan náà ni kò pé méjì àkídà tó lálàáfíà ẹyọ kan ni tẹ́yìn ò bá ti gbà yẹn yóò yẹ gẹ̀rẹ̀ kúrò níbẹ̀ lọ gba èyí tó wá wù nu gbogbo àkídà tó kù gbogbo èyí tó wá rẹ́kù ní àsìn finar iná ni fẹ́lòmíì torí ipò torí owó òun ni ẹlòmíì dẹ̀ ní torí àwọn ọ̀rẹ́ tó ṣe wípé ó ń bá rìn ló fi jẹ́ pé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam onílàtúnṣọ́ ìlú ìlà mu'minan ni wala ya'kul ta'amaka illa taqi tó bá fẹ́ yan ọ̀rẹ́ rí i pé ni tó jẹ́ mùmínì ló mú lọ́rẹ̀ láti fẹ́ tákìdá rẹ gbádùn torí pé ni tó bá mú lọ́rẹ̀ ayò yẹn ẹjọ́ mọ̀ ṣe wọléwọ̀de fúnra yín ẹjọ́ mọ̀ jóúnjẹ ara yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin tẹ́ wọra nìyẹn ṣùgbọ́n gbàtọ́ fẹ́ mú ọ̀rẹ́ òkú àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí ó wọn jọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀jọ́ ń jókòó ni sígbà tán ní fi nǹkan tí ó ń sáré ẹ̀sìn lu ẹ́ ó ti ju wọn ó gbà òdẹ̀ láwọn oléwọ̀ díẹ̀ ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀ kò ń ṣe mùsùlùmí so kò sí tàbí ṣùgbọ́n nǹkan yẹn wu ni ó lè ní ìlàpá aburú fún yẹn bá a ṣe láwọn àpèjúwe ó ní àfáà kan tó ń ṣe ń bẹ̀rẹ̀ sí kọ́lọ́mọba kó wá dá padà wọ́n pè é ní Usama Al-Kosi lára àwọn ọmọ kéwu Sheikh Mukbil ni àfáà ni àfáà aládìsí ni lára àwọn ọmọ Sheikh Mukbil ọmọ kéwu Sheikh Mukbil ní Yemen lára àwọn pọ́sẹ̀ tí wọ́n ní kankan ọkọ́ ẹni yìí ti kọ́kọ́ rin àwọn ìrìn àwọn ọmọ tẹ̀sírí rí tẹ́lẹ̀ àwọn ọmọ lẹ́yìn sẹ́kúdù àwọn tó kàkà fangbà nù sọtáǹgbà yẹn ni ó padà fi skul lẹ̀ kò lọ skul mọ́ bí à ń kẹ́ bí yẹ five àbí nǹkan kan ló wà ní yunifásitì medicine ló ń ṣe ń gbà yẹn gbà yẹn kò tí ì dọ̀mọ́ pé ó ṣe fún gbèlú ní ìlú Egypt ló wà nígbà yẹn so olówó ṣe medicine mọ́ ó kúrò ní skul so lẹ́yìn gbà yẹn ó gba Saudi lọ so ní Saudi ló ti pàdé Sheikh Mubil so ó tẹ̀lé wọn lọ Yemen Sheikh Mubil dálé kéwúlẹ̀ lára àwọn tó ń jẹ́ fọ́sẹ̀tì so ibẹ̀ yẹn ló ti rí pé á ah, àkídà tó yẹ kó ń dúró tì ní ó dẹ̀ ń píṣì ẹ lọ ó ń píṣì ẹ lọ tó ń sọ tó jó dodo ṣùgbọ́n ọlọ́fẹ́ sọ nígbà tó di nǹkan bí 2005 ọba àbí pírẹsidẹ́ǹtì ìgbà yẹn Hosni Mubarak sí àwọn tí wọ́n bá rọ tíkẹ́ẹ̀tì kúrò ní skul àbáwọn tó fi skul lẹ̀ fún ara wọn tí wọ́n parí láwọn àsùnkan òun fún wọn ní ìgbàláàyè láti lọ parí ẹ̀kọ́ wọn. sọmọtàlákùnrin gbọ́ kínní yìí ó pé ah eh, ìròrí tó gbé kúrò ní skul gbà yẹn ìròrí àwọn bíi kínní sẹ́tkù ju nǹkan kàn mọ́ra wọn ìròrí yẹn ló gbé mi kúrò mẹ́sìn yòówù lè parí ẹ̀ gbóná sì padà sí skul ní 2005 ìgbà tó padà sí skul tó jòkó nínú kíláàsì nínú lecture room ó rí pé àwọn ọmọ táwọn jọ wà nínú kíláàsì bí àwọn ọmọ 20 years àwọn ọmọ ẹni tá à ń sọ ìgbà ẹ̀dẹ̀ ní ó ti lé 50 ó ti wọ bí 50 so bí àwọn ọmọ 20 years old nǹkan kan mọ́ra wọn láwọn jọ wà nínú kíláàsì ó nígbà òun find it difficult láti recollect gbogbo àwọn nǹkan tó ṣe pé òun ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń ṣọwọ́ báyìí nígbà tó ń explain kìíní ẹ̀ ó ní nígbà tó ṣe pé ẹ fẹ́ lọ wú fáìlì jáde ìsàlẹ̀ fáìlì ẹ̀ fáìlì kan ìsàlẹ̀ ìsàlẹ̀ ní fáìlì yẹn wà ẹ̀fẹ́ ẹ̀ mọ̀ gbé tókè kúrò oníbẹ̀ ló ń ṣe ń try láti recollect àwọn nǹkan tó ń ti kọ́ ṣùgbọ́n kí ló padà ṣẹlẹ̀ àwọn ọmọ kéékèèké tàn sọ ikú máa ràn pé àwọn ọmọ yẹn bí ohun bọ́ ìzì nǹkan kan mọ́ra wọn yẹn láwọn ọmọ yẹn ń ṣe àwọn ọmọ yẹn padà wá influence ẹ̀ lè pé irú táwọn ọmọ yẹn ń ṣe ni òun náà sí sọ ni pé ah, ọ̀yà kan mú nǹkan lé nǹkan kan mọ́ra ni bó ṣe bẹ̀rẹ̀ náà nù bó ṣe kó wá so kìíní yẹn ó wá ń bá a lọ débi pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti sọ pé kò lè kò sí nǹkan tó burú ń bẹ̀ ó bá a àwọn olórin tán kọrin táǹkọ̀kọ̀ púpọ̀ àtàwọn tán wọ́wọ́ kú wọ̀ a ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ iṣẹ́ gidi náà ń ṣe ó sọ ọjọ́ kan ó ní ìkanú àwọn olórin yẹn pé kọ́lọ́wọ́n ọba kó gbóhùn àti ẹ̀dìdè papọ̀ ní tó bá jọ gbé ndal ó tún bá débi kó tún lọ chọ́ọ̀chì ni àti pé kankan náà ni àwọn lórúkọ ìlú tẹ́mọ̀ ipé ìlú kan náà lájọ wà kankan so kò sí nǹkan tó burú ní pé òun náà lọ church òun lọ so ń kí wọn fún ọdún wọn nǹkan kan mọ́ra wọn àṣejù ẹ̀sìn ní sẹ́lẹ̀ yóò níyàwó alẹ́nu tá a bá rántí ẹni tó ṣe pé ó ń kọ wá àyífánàbí sallallahu alaihi wasallam tó a suratu tó a suratu al sọ àwọn kan máa mú yàn yẹ̀kẹ̀rẹ̀ nǹkan tó ṣe pé nǹkan kékeré báyìí ẹlòmíràn jẹ́ pé ipò ẹlòmíràn jẹ́ pé òun náà ń wá ẹ̀yìn àwọn èèyàn gbàgbà òṣègbè ah, lágbára nìkan náà yín kankan wọn ah òun náà kàn pé kàn máa compromise ni ìkànnà àwọn àfáà ń sọ ó léyàn kan òun sọ fún ipa ah, wá sí tẹ́yìn ṣe àtẹ́wàṣe wá sí àwọn èèyàn ní láìkì yìí ẹ̀ ní ráwọn èèyàn tẹ̀lé yín dáadáa so ṣé káwọn èèyàn lè bá àwọn tẹ̀lé ẹ ló fi ṣe wá sí àbí torí káwọn èèyàn lè bá mọ òdodo kán lè bá kúrò níbi àánú kán lè bá kúrò níbi àìmọ̀kan tó ló jẹ́ pé ẹ lẹ́bù tó wá ti ju pé ká sọnù lọ kò sí lẹ́bù ẹni tó jù lọ o kò akutubu síta sí orí kò a nítorí kutubu síta lọ sórí kò á Kùránì kò mọ gbogbo àwọn ìwà ayé àti àfi kò dúró síbi tí ó yẹ kò dúró. tó o bá dúró síbi tó yẹ kó dúró atẹ́gùn ìjì ó lè gbéyàn lọ so ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ wọ àárín dáadáa àwọn nǹkan tí mú yàn gẹ̀gẹ̀rẹ̀ kúrò bí àkídà sàhíhà àdìwọ́kàn tó lálàáfíà ó pọ̀ jàǹtìrẹ̀ rẹ̀ ṣùgbọ́n lára nǹkan fi dáàbò bo ara wa òun náà ká kú lára àwọn kẹta lè fi dáàbò bo ara wa òun ká má jà ká má wọ́n ní halakot tí wọ́n ti ń sọ nítorí òdodo tí ẹ bá ti yẹgẹrẹ tó lọ sí ọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n lè ba tiẹ̀ jẹ́ kódà pépé ẹnìyẹn òbí rẹ̀ tọ́ dáadáa òbí ẹ̀ fún lákìtà tó gbádùn láti lẹ̀ fọdífà pé òun ṣe kí ni ó ti yà ó ti mix papọ̀ mọ́ wọn tí ó yẹ kó mix papọ̀ mọ́ yóò affect yẹ anábọ́wá muhammad sallallahu alaihi wa sallam ló fi ní arrajulu ala dini khalilihi falyanzur ahadukum man yukhalil èèyàn yóò máa bẹ lórí ẹ̀sìn ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ kí kálukú yín wo ẹni tí ó mú ní ọ̀rẹ́ tímọ́tímọ́ o kí kálukú yín kó wo ẹni tí ó mú ní ọ̀rẹ́ tímọ́tímọ́ so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì àwọn nǹkan tó jẹ́ àwọn àdìọ́kàn gidi amẹ́ríkà inú àwọn tíra táwọn afáǹṣàlàyé fún wa bákan náà wọ́n mọ mẹnubá àwọn nǹkan tó ṣe yí pé wọ́n jẹ́ àkídà tí ó gbádùn kálẹ̀ jìnà sí ṣùgbọ́n àwọn nǹkan tí mo sọ yìí nǹkan tí a ní láti mójútó ni so àwọn nǹkan tí máa mú yàn yẹgẹrẹ kúrò ní àkírà tó gbádùn àdìọ́kà tó gbádùn wọ́n pọ̀ jantirẹrẹ ẹbí ń ta sọ ẹlòmí owó ẹlòmí ipò ẹlòmí obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan míì ẹlòmí gan ó lè jẹ́ pé kí ni owó that is owó tí mo mí pé ó ti lówó àgbẹ̀ngbà míì tẹ́lòmí ò bá tí ì rí jẹ́ Ee ó lè sọ súnà súnà súnà súnà tọ́lọ̀ bá tó bá sínà fún funi ẹlẹ́mọ́rì mọ́ṣáláṣí mọ́ ó ti kó mọ́ sọ pé á ah, mo ní àwọn commitment kan yóò dẹni tí ó wà alcohol mọ́ ẹlòmíì dẹ̀ ló pé kí ni òṣì ẹ ni ó sọ òun di ẹni tí yóò yẹ gẹ̀rẹ̀ sọ látara àwọn ọlọ́mọ kan tó ṣe pé ó mọ̀ ń wá sí halkọ wa ní àwọn ọdún bíi mélòó kan sẹ́yìn ọmọ yìí ó mọ̀ wá ń ta àwọn ìwé tí àwọn tí ọmọ ń pera wọn ní àwọn atheist àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ́mọ́ ń ka ẹ̀ ọmọ ló ń kàwé yẹn torí pé ó ń fẹ́rẹ̀ fíìtì wọn òun fẹ́ ṣe rọ́dù fún wọn so àwọn èyí ló ń ká ló ń ká ní tó padà ṣẹlẹ̀ ní wípé kò ṣe rọ́dù fún wọn mọ́ o òun gẹ́gẹ́ fún rẹ̀ wá kúrò ní islam olóhùn òṣì islam mọ́ germany òun ló lọ olóhùn òṣì islam mọ́ olólọ́hùn kò sí tó ń jọ́ lọ́hùn àwọn ó dẹ̀ ti fẹ́ sísá kan tán ti ṣe agbo tán ti ṣe kiri ìdààmú wa bẹ́ẹ̀ nìyí àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ jẹ́ student wọ́n bẹ̀rẹ̀ sí sá káàkiri bóun náà ṣe fẹ́ bá a sọ̀rọ̀ ìkànnù ìkànnà bẹ́ẹ̀ kọ́lọ́n bá kó bá wa dá ogun wọn padà òun náà lára àwọn tán champion dá wa kò ṣe kó kéwú lọ títí pọ̀ tó ní zeal fún súnà ó lè ka tírà díẹ̀díẹ̀ lára àwọn tán champion dáwà ní agbègbè kan ni tí mi fẹ́ dárúkọ. in fact ó tún ṣe sábà di báwọn míì tán kéwú bọ́n ṣe tún nífẹ̀ẹ́ súnà rárá ṣùgbọ́n ẹni yìí ni látara wípé ó láwọn nǹkan tí bàbá rẹ̀ ò fẹ́ fún bàbá ò sí nàìjíríà tí wọ́n bá rẹ̀ wò pé kí ni ẹ̀sìn tó gbà ẹnu ò jẹ́ kóun fún láwọn kẹ̀ẹ́ a máa ń fún sùúrù pé kó ṣe sùúrù ṣe sùúrù ṣùgbọ́n ààrẹ ò gbé kínní ẹ̀ mọ́ ó wo pé kó ń fọ́ọ̀lù fún bàbá so fọ́ọ̀lù fún bàbá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so ẹni yìí bí ọdún bíi méjì sẹ́yìn bá rí tó ń tako sàlàfíà ni ó wá ní ẹ̀sìn tí ó dáa náà lẹ̀sìn tó ṣe pé àwọn bàbá lágbájá bàbá lágbájá ó dárúkọ bàbá méjì tán gbajúmọ̀ ńlẹ̀ Yorùbá ẹjẹ́ àfa ìpè ẹ̀sìn tí ó dá nìyẹn ẹ̀sìn Saudi yẹn àti ìyẹn kò ń ṣẹ̀sìn gidi so bí kó mọ dìmáwọn obìnrin kan jọ mọ ya fọ́tò nǹkan nǹkan mọ́ra wọn gbogbo ẹ̀ ló gbé sórí Facebook so à ń play bọ́ọ̀lù káàkiri àwọn kan tó ń ṣe káàkiri níbi tó wà ìlú tó wà nílé òyìnbó ń sinú ẹni tá à ń sọ yìí dẹ́ni òun ló ń champion kéèyàn ní bọ́dà ń championu sàlàfíà ní súnà ní àwùjọ kan lẹ́kọ̀ọ́ yìí náà ní òbí tí wọ́n sọ òun lẹni tó ń champion sẹ́wọ̀n nǹkan kékeré tó ṣe pé kí ni ọ̀rọ̀ yìí tó gúnrí ẹ̀ kúrò sotori náà ká má gba tànjẹ ká má gba ìtànjẹ kọ́lọ́mọba subhanahu wa ta'ala kú mú ẹnì kọ̀ọ̀kan wa dúró ọ̀rọ̀ pé mo ti káàkàkà àánú mẹ́mí eléṣìí náà mọ́ rárá o àwọn kan yẹn léwu gan tó yẹ táwọn afá bá ń sọ wa lára yìí pé ẹ má kàtẹ́rà àwọn oníbídíà ẹ ah, má gbọ́wọ́ àwọn oníbídíà ah, wàhálà àwọn afá gan ti pọ̀ jù fún àǹfààní ara ẹni àti fún àǹfààní àwọn èèyàn tó kù náà so kò jẹ́ bí ó ṣe jẹ́ so insha Allah àádá dómi báyìí náà kọ́lọ́n bá subhanahu wa ta'ala kí ó jẹ́ kí n ta sọ yìí kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa láǹfààní abẹ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala padà sọ burúkọ lọ́mọ yìí kò tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ìlànà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sahaba kọ́lọ́mọba kúmọ́ jì ká yẹ gẹ̀rẹ̀ kúrò mbẹ́ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك